gbàdà tààrò mọ́ méjèèjì fún sùn lẹ́sẹ̀ bàbá rẹ̀ àgbàrá jí mo ṣe bí ńlá kọ́kọ́ fún wọn lẹ́gbàájì lọ́jọ́ ọjọ́ sí ó ní yóò bàyá ẹlẹ́gbàá ẹ̀gbin ọmọ wa rọ̀gùn àgà ajagun lọ́gbẹ̀ ọ́ o bíbí rẹ̀ ó dúró tì ọ́ bíbí rẹ̀ ó dúró tì ọ́ gẹ́gẹ́ bí bàbá ọmọ ti dúró tọmọ. olùgbàre olùgbàre wà gbére ìyá lọ́dọ̀ mi agbére wá o agbére ìyá lọ́dọ̀ mi olùgbàre olùgbàre wà gbére ìyá lọ́dọ̀ mi wà ìyá lọ́dọ̀ mi. olùgbàre tó gbére pàdé olókùn má gbére pàdé olókùn mọ́ o. ṣáà kan make sure pé tí wàá ti débẹ̀ á lọ check àwọn kìnìyẹn no no no jẹ́ kí n dé àwọn inspect fún mi ok alright títí láti máa lọ jàre. bọ̀ ṣé o rò pé ẹkùn lọ rí bàbá rẹ̀ níjọ́ ṣàlọ́ sọ pé àwọn fẹ́ẹ́ rí àwọn fẹ́ẹ́ rí èkó yọ sí wọn náà. dáadé nìyẹn ṣe é gbọ́sọ́ wà ní fọ́tà àti lọ́ọ́ check àwọn kìnìyẹn fún mi. kò ṣe é ṣùn pé ìyẹn nìkan fẹ́ lọ respect ṣàfihàn respect kan mi. what do you say last time? I'm going to repeat mm. I'm going to miss you. I'll miss you too. náà ní parí rẹ o síwọ náà arípo dáa báyìí kéèyàn sún mọ́lé hmm. bá a ní ọlọ́mọ ṣe á lówó èkó èkó ní gbé <laughs> kéèyàn kẹyẹ kéèyàn kó yìnbọn alùlù rẹ ló dáa ìwọ náà wò ní ìsìnkú ayọ bẹ̀rẹ̀ yọ kọ́lé ọ̀rípo dáa hmm. bá a ṣe kígbe kígbe kígbe kígbe ni kó tó fáré gbè yọ fẹ́ bó bá sọmọ ìlú wa lọ fẹ́ ni ọ ti bẹ̀rẹ̀ léyìí ti pẹ́. ni o à ń sọ ọ̀nyánríṣàn ọ̀nyánríṣàn àmọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè o ọlọ́yè anijẹ́ká gbogbo gbàǹjo kélù nílé ọ̀hún ẹ̀rọ sí hàn ọmọ àríyọ̀ ọmọ àríṣe. òótọ́ ni òótọ́ ni ọ̀rọ̀ tẹ́ sọ tó bá jẹ́ wípé ọmọ ìlú ìlú fẹ́ ohun tó ṣẹ̀ṣẹ̀ ń ṣe lénìí wàá ti kọ́ tipẹ́tipẹ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣe bẹ ṣe ń sọ̀rọ̀ yìí ó dà yẹn pé ó ti máa yàbí mi pé kí wọ́n á kọ́lé sílùú ó lásìkò mi ṣe rí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ òwò kò tí ì débi tó yẹ pé mo lè gbowó kan sẹ́gbẹ̀ẹ́ kí n yọ lára owó iṣẹ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ni àsìkò iṣẹ́ tó tọ́lọ́ sọ pé ìgbà yìí ni àsìkò tó àti kọ́lé òun ló ṣe ṣe ṣe báyìí ọ̀rọ̀ pé bóyá ìyàwó tí mo fẹ́ ìṣàrà ìlú yìí ló jẹ́ kí má tètè kọ́lé yẹn kò rí bẹ́ẹ̀ mm, mo mọ̀ pé láti bẹ̀rẹ̀ kò tẹ̀yìn lọ́rùn tí ó bá ṣe pé ẹ bó ṣe jẹ́ pé mo force yín ni ẹ tí mo dẹ̀ fẹ́ yìí ẹ tó fẹ́ràn yín dáadáa ni o bẹ́ẹ̀ ni nà ó fẹ́ràn yín dáadáa tẹ́ pé lójoojúmọ́ báyìí ló ń fọ̀rọ̀ yín sẹ́nu tó bá jáde gbogbo ẹrù tí mo kó wá síbí ẹ̀ mọ́ ni tó bá jáde níjọ́ kan bá ara kan á dájú lè máa gbà ẹ́ lè tó tó bá ń lọ bá mu fún ọ mọ́mì lélẹ̀ kó tó wá lọ máa mú fún wọn. Mm. Eh, eh, eh, oúnjẹ mi rò ní pé ìfẹ́ yóò dàgà bọ́ lójú ìwọ lọ ń ra gbogbo aṣọ yọ ń gbé alẹ́ ìyàwó mi ní kí n gbé kò yín o ah. bí tí o ìyàwó mi ní gbé kò yín o ọmọ yìí ń tàrá ni o ká lè nífẹ̀ẹ́ ìyàwó ni o. Ah. inú èmi tiẹ̀ ti dùn sí i. o. máa wọlé ah, ọmọ làbákẹ́. làbákẹ́ làbákẹ́. ọ̀lẹ́ làbákẹ́. ah bọ̀dá mi <laughs> ẹ káàbọ̀. pẹ̀lẹ́ àǹtí mi ń wọ́n wà àwọn náà lọ ní kí wọ́n á sí yín wọ́n ní kí wọ́n láfíà yín pé ṣe wà dáadáa. wo ni. èmi náà wò wípé kò ń wá kí wa bẹ́ẹ̀ bí ó bá ṣe pé bóyá màmá ti pé ó yà lọ sọ́dọ̀ ọ̀làgbà kò yọ dédé wà. ẹ ẹ ń làbákẹ́ àǹtí mi náà hmm. sọ lè tí ìkówó ti ń ra o wọn ló di ọwọ́ ọ̀rọ̀lẹ́ ọgbọ́ bàbá ti kó wa èèkàn alára rọ̀lẹ́ èèjù wa lọ. máa jíṣẹ́ fún ọ. rẹ̀ kí lẹni kan sọ fún mama. àà èmi kàn ọ́ <laughs> èmi kàn ọ́. ẹ ẹ dájú bẹ́ẹ̀ máa ṣe ìṣá. Ah. gbajú mi lẹ́nu ah. omi àbẹ́jì náà ni. a gbọ́dọ̀ fọ̀rọ̀ pamọ́ fúnra wa gbọ́dọ̀ máa ṣàṣírí ara wa fúnra wa. <laughs> ó dà ó dà ńlẹ. ó dà bàbá kí màmá wọn ni mo kí wọn gan o bọ́mọ wọn wà bí ó ń bọ̀ wá bá wọn báyìí eh, báyìí eh. o. bọ́dà mi. Eh, ẹ máa retí mi. mo bá bọ̀ dàdà pọ̀ mi àti bàbá náà. Ah, bọ́dà Dàpọ̀ try wípé wọ́n lè lọ bẹ́ẹ̀ yẹn kọ́ mm. dẹ̀ tún bójú wọn yẹn. ọmọ dáadáa ní Dàpọ̀ kọ́lọ̀ kó ṣe gbogbo àwọn ọmọ wa lọ́mọ olóríire ni orí bó ti ń tọ́jú bàbẹ́ tó tún ṣe nǹkan dáadáa sílùú. inú mi tẹ̀ dùn tọ́tẹ̀ tún ní pé àwọn máa ran bọ́dà Kọ́lá lọ́wọ́. Ah, ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ lóun máa ràn lọ. ẹ kúlẹ̀ màmí. jọ̀wọ́ káàbọ̀ jọ̀wọ́ bọ́sẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ kò sí bẹ̀rẹ̀ tí ẹ lè jókòó sí. dá mi lóhùn jọ. ló wà dé kí ló tó ń ṣe ẹ gan. màmí ẹ wò ebi ń pa mí báyìí ló wà lẹ. n ti torí n tó wà lẹ yẹn gan ló mú ẹ tó fi ti àbúrò ẹ̀gbọ́n gbọ́ pé kó kú òun bẹ ṣé báyìí ibòmíì wà tó lè jókòó sí ó ṣe ń ṣe báyìí. oúnjẹ nìkan náà láre sí wo ọ̀rẹ́ ẹ ti dé o ẹ̀gbọ́n ẹ dàpọ̀. ẹ bí dàpọ̀ wọ́n wá síbí báyìí. wà á bí ó ní kí n ṣàlàyé fún ẹ wípé kó lọ ronú nǹkan tó bá wùn ẹ́ ṣe láyé ẹ bóun ṣe tán láti ràn ẹ́ lọ́wọ́. ìyẹn bùrọ̀dá kan ló sọ bẹ́ẹ̀. Ah. èmi fẹ́ sọ tèmi gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́ o. mo gbọ́. èmi ò bá ní pé bóyá tí bọ̀dá Dàpọ̀ bá ti padà wá mm-hmm. kẹ́ bá òun sọ̀rọ̀ kó mú bọ̀dá Kọ́lá dání lọ sí Èkó tó bá lọ iṣẹ́ táwọn kan yẹn káwọn náà lọ kọ́ rẹ̀. wọ́n kílíkílí lè ń sọ náà ọ̀rọ̀ jákujáku wo nìyẹn mami ẹ gbọ́ tó ń sọ ni. ọ̀rọ̀ ló ń sọ ọ̀rọ̀ gidi lọ́mọ ìkúkú ń sọ. mami ẹ sọ fún ni ọdún mélòó gan ni dàpọ̀ gbà lọ́wọ́ mi. kémi tẹ̀lé dàpọ̀ lọ sí èkó kí ló máa ṣọmọ ọ̀dọ̀ ah, mami. Mm, mm. wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ̀kọ́ la gbogbo ẹ̀dá tó bá wà láyé tó bá lóun ò ní jìyà kóun tó ṣiṣẹ́ nǹkan mi lókù tó fẹ́ jẹ èèyàn gbọ́dọ̀ jìyà kó tó jọrọ ọmọ ọ̀dọ̀ kí ló ní kó wá lọ ṣe lẹ́kọ̀ọ́ ṣebí iṣẹ́ tóun náà ń ṣe kátàkárà gbogbo tó wọ́n náà máa kọ́rú ẹ̀ ní kí wọ́n náà lè mú nǹkan dáadáa wá sínú ilé fún wa ni èwo ni ó ju ẹ lọ kí ni ṣé kò ju ẹ lọ ni ó máa tẹ̀lé lọ ni ètò òun ò rí o bá gbin kó gbẹ́gà kó jẹ́ à ó máa tẹ̀lé lọ ni máa lọ bá bàbá dàpọ̀ ẹni tí ń bá sọ pé mo fẹ́ pé kó bá mi bọ́mọ ẹ̀ sọ̀rọ̀ kó lè ran àwọn ọmọ tèmi lọ́wọ́ ó di dandan kó ṣe fún mi máa lọ bá ní. má mi lọ ṣọjà ṣẹ́rí bẹ́ẹ̀mi ṣe wà yìí èmi ò lọ́wọ́ sí wípé kí dàpọ̀ kó mú kọ́lá lọ sí ìlú èkó ẹ ti ẹ̀gbọ́n náà ṣé ó yẹ ká máa ní ìtẹ́lọ́rùn pẹ̀lú gbogbo nǹkan tá a bá ń ṣe kí ni ìtumọ̀ àtòjúpọ̀ ṣé wọ́n rán sí dàpọ̀ ni ní àtijọ́ tí dàpọ̀ ti lù àlékò yẹn tó bá ti ń bọ̀ nílùú yìí ó máa ra aṣọ ó máa ra gbogbo nǹkan wá fún ní kálukú wa ni ó dẹ̀ máa fún ní kálukú lọ́wọ́ kí la tún fẹ́ kó ṣe fún wa ó tún pe ọmọdé yìí ó pe màmá ó ní kó gba ṣọ́ọ̀bù fún òun á rajà sínú ẹ̀ fún ó ṣàfẹ́ ṣe lọ bá lẹ́kọ̀ọ́ ah, hmm. ẹ wò ò lọ́wọ́ sí o. Hmm. ẹ wò màmí ẹ ẹ jẹ́ kí tiẹ̀ sọ̀rọ̀ tiẹ̀. Hmm. kò sọ. ọmọ ádámà. ah èrì mi o ajagun lágbà mi àmọ́ tàgéjì mo mọ̀ lẹ́lẹ́dà ẹ̀jẹ̀ àtẹ̀jẹ́jẹ́ ìwọ ah, ọmọ mi ọmọ ẹ̀gbọ́n mi lọ́mọ mi lè kó ọ̀ràn rí ah, Kọ́lá Yansọ yìí bí ṣe ń fàjọ̀gbọ̀n káàkiri ìlú nù láìpẹ́ lo èmi ló lọ rí dúró lò ní police station nígbà yẹn múlẹ̀ ó bá yàn jà èmi ló lọ rí gbàálẹ̀ bẹ́lẹ́gún jáde òní ètẹ̀lẹ́gún bólóòṣà jáde òní ètẹ̀lé ran àmọ́ bó bá tẹ̀ lọ́mọ mi rè kó ìyó náà ń bẹ̀rẹ̀ òwò gbàyó bá yá òun náà dá é dọ̀gá ara rẹ ó lómi rárá nu àbí èyí ọba yìí jẹ́ kí n mú lọ. ẹlẹ́dàá mi má jẹ́ rogun ẹjọ́ ní ayé mi ẹni tọ́lọ́pàá bá mú yàn yín lẹ́ máa lọ gbà ṣé wá fẹ́ ti ìtìkú tiẹ̀ fẹ́ ti ságbádọ́ ọmọ tèmi mo béèrè wò ọmọ tó pọ̀ ọmọ ọ̀tá níbí báyìí ṣé bẹ́ẹ̀ náà mọ̀ ẹ̀jẹ̀ àsòtọ̀ fúnra wa ṣé ẹ̀mọ̀ pọ̀ ọmọ ọ̀tá ni ẹ̀wá ni kò máa mú lọ sí èkó èmi ò ní gbà o. wo arábìnrin ọ̀ ń kó méjì méjì o mo má jagun lábẹ́ àwọn àmọ̀tàkì mo má rútú bí ọ o ọ̀ṣẹ́ ni ọ ta o ṣàánú mi èmi ló bímọ mi ah èmi mọ̀ bó bá ṣe mọ̀lẹ́bí tiẹ̀ ní gbọ́dọ̀ mẹ́ sọ̀ọ́ nígbà ni èé ọ̀dà mo ti gbọ́n. bọ́ọ̀ bọ́ọ̀ wọ́n lọ́ọ́ mọ̀. ẹ wo ẹ wo ẹ màmí dáàdi ẹ má jà ká fa ọ̀rọ̀ yìí ju bó ṣe yẹ lọ ṣé màmí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó yé yín dáadáa kí wọ́n tí à ń sọ tá à ń jíròrò lórí ẹ̀ níbi tá a jókòó sí báyìí sí kì í ṣe láàrin ara wa nìkan ni gbogbo ẹbí ni fún yé yín ṣe rí kọ́tẹ́mi kan fi òní o pé irú ọmọ bẹ́ẹ̀ bó wà tó ń wù yìí tó sọ pé wọ́n mú lé ní wọ́n mú lọ́la torí kò ní nǹkan tó ń ṣe ni tó yé yín tó bá pé oníṣẹ́ gidi kan lọ́wọ́ tó ń ṣe kò ní láyè gbogbo orúkọ bẹ́ẹ̀ mọ́sọ̀ tó bá pé kò wá gbé níbi tí ó ti mọ̀yàn dáadáa tó change environment òun náà rí i pé ókè ah bọ́n yẹn ṣe ń bí ènìyàn jẹ́ kí bá wọn ṣe àkọ́kọ́ farabalẹ̀ náà bí tó ti ń farabalẹ̀ yẹn lòun náà máa ti change ìwà tó ń hù tẹ́lẹ̀ so èmi kàn fi pé tí bá mo lọ tó dán tó bẹ̀rẹ̀ nǹkan tó wàá fi wá pẹ́ díẹ̀ tó náà gbòmìnira tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí make kò ní di pé èmi nìkan ni wàá máa cater for everybody tó máa di pé olówó kan láàrin òtòṣì mẹ́fà gbogbo àwọn àdó tòṣì. o ò lè tòṣì ṣùgbọ́n o ò lè tòṣì mí dẹ̀ ti mọ̀ pé fún bàbá òun ló máa já ló máa já jẹ mo lọ mo ti yọ̀ǹda yín ṣùgbọ́n mo sọ tèmi. ṣẹ́ẹ̀dẹ̀ wá rí o ṣẹ́ẹ̀dẹ̀ wá rí náà kínní yìí náà kì í ṣe bí mo ti gbà látọ̀ mo ṣe ń bọ̀ torí mi ò tí ì fi tó yàwó mi létí so ti máa kúrò níbí bá ṣe sọ yẹn sí ta bá ti agree pé ó máa tẹ̀lé mi màá lọ fi lọ yàwó mi. bẹ́ẹ̀ ni ọ̀ sọ̀kò yàwó ẹ̀ ṣé kò ní fi lọ ìyàwó ẹ̀ ni àbí ẹni tẹ́ máa kàn déédéé lọ mọ́mọ́ tì lọ́dọ̀ wọn ò ní fi lọ wò hmm. ah, ẹ máa kó ọ̀rọ̀ mọ̀lẹ́bí yìí o. ọlọ́ọ̀ẹ́kọ́ ọmọ ṣe. sùn ni. mi ò pè mí jàre decision ẹ̀yin náà ni ó ní bákan lára mi ni ní pé ká burú ẹ̀ máa bọ̀ nígbà yìí ṣé kí mo ní anything against ẹ o but ẹ̀rù kò ń bà mí ni hmm. sórí òyìnbó tó sọ wípé three is a crowd wọ́n mọ nǹkan tó ń sọ ọ́. Hmm? bá ṣe jọ wà ń bíbá yìí sìn ọjọ́ tá a jẹ ọjọ́ tá a jẹ kò kò sẹ́ni tó mọ̀. ó bá ti lọ pé èèyàn kẹta wá ee ee wàhálà ń bọ̀ ọ́ wàhálà ń bọ̀ ọ́. ọwọ́ ọwọ́ títí títí torí gbogbo ọ̀rọ̀ tó sọ yìí òótọ́ ni èmi àti àwọn òbí mi méjì gan àti jíròrò lórí ẹ̀ tó jẹ́ pé ó ti fẹ́ fàjà gan but nǹkan tí mi náà ṣe fẹ́ gbà ni pé ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ọrùn bàbá mi ló wà gbogbo bùkátà ọrùn wọn ló wà gbogbo bó ṣe ń ṣe tó yẹ pé kò ṣe dáadáa tó bá ti fà wàhálà báyìí bàbá mi náà ló ń bọ̀ wá pé tó yẹ kò dẹ̀ sí bó ṣe máa kàn bàbá mi tí ò ní kàn mí ìyẹn mo ṣe rò pé tó bá mu kúrò ní environment tó ti wà used to tá a mú wá sí environment tí ò yé dáadáa sọ ma pé a farabalẹ̀ náà kó tó di póye yẹn àwa á ti fa ọ̀rẹ́ ẹ̀ wọlé dáadáa hmm. ìwà á lè change so hmm. get lẹ́ni gí ni bàtà tún sọ̀rọ̀ ẹ̀ tí mo sọ fún wọn pé owó kan tá a sọ yẹn màá ṣe wàá sọ fún ìyàwó mi wọn á ní ṣe pé ìyàwó mi ló tún máa sọ ló máa take final decision. ó dẹ̀ mọ̀rọ̀ tó wà lẹ́tẹ̀lẹ̀ pé à ń fa ìlú ẹni àfa ìlú ẹni mi ìdẹ̀fẹ́ kan tún fi yẹn yọ sí wa ṣó ti yẹ so jọ ẹ ká gbà eh, kó kàn máa lọ bí iṣẹ́ ó padà wá sùn ni. anyway tó bá ti fi pé kò ní sí problem pèlè kó má tọ́jú àbúrò ẹ̀ ṣáà wọ̀ ọ̀chẹ̀ ṣe. wọ ìpín sí wàrà bàrà náà ó ṣe tí wàá rẹ̀ lè sọ̀sẹ̀ inú ogun mi ò pa náà. láàánú ọjà ìlànà. àwọn orin bẹ̀rẹ̀ kọ́. five hundred ló wà bẹ́ẹ̀ yẹn five hundred. kọ́sọ́mà tó ló máa wá kọjá lánàá ṣé kò wá kó ni. wọ́n ti wà kó sà. wọ́n ti wà kó. wọ́n ti wà kó. mo O kó tó máa ṣe fún mi gbogbo àwọn kọ́sọ́mà tó jẹ wá lówó pátápátá ẹ make pé ẹ gbọ́ wọn lónìí o because brother mi ò gbọ́dọ̀ pẹ́ pé mo ta àwìn o. àbúrò ọkọ ẹ tẹjọ ń gbé ṣé kò sí nǹkan kan. kò sí problem àwọn tẹ̀ ń ṣe dáadáa o wọ́n ṣe dáadáa gan-an wọ́n ṣe dáadáa. ṣé ìwọ náà wàá rí nsìn pé ká kó bi ọkọ mọ́ra àǹfààní pọ̀ ń bẹ púpọ̀ o ṣé o ti rí àǹfààní tó ti ń jẹ lẹ́nu ìgbà tó dé bí ká lọ sọ́fíìsì ọkọ ẹ̀ ká gbálẹ̀ ká tún ṣe ká ṣe ìṣe ká tún lè ṣe kó tó jí ngbà mí ó ti wẹ̀ fọ́mọ ẹ̀ kó tó tún ṣẹ́jú pé ó ti lọ sí ṣọ́ọ̀bù ọkọ ẹ̀ ó ti tún ṣe ó ti ṣe ṣe ìwọ wọ òun ló ń lọ ọjà gbogbo wàhálà àdáṣe tó ti ń ṣe látẹ̀yìnwá ó dínkù atẹ́gùn rere pàápàá ó fẹ́ sí ẹ̀ mọ́mì kẹ̀dẹ̀ máa wo èmi àti bàrà kọ́lá máa ń jà o kò yí sì bẹ̀ ṣe sọ́yìn o. títí láyọ̀ ọkọ mi àwọn àtẹnu ń jà kò sáré má jà tẹ́ bá wá ti jà kẹ́ ẹ parí ẹ̀ ṣó ṣáà jẹ́ kó hàn sọkọ ẹ o. láìláì èmi kẹ èmi ò máa ń tú yìgì màmá ń so màá ní mi ì mi mọ̀ o. èmi lójú ọ̀. <laughs> o ṣe má ìdí à. ẹ ṣó wá ń dọ́dọ̀ àáfàá déédéé o. Ah, mi ò lè ṣe kí n má dọ́dọ̀ àáfàá táwọn kan ò bá rí mi láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin wọ́n máa pè mí ni pé à ah, ṣé ò sí o nǹkan kan bẹ́ẹ̀ ni máa lọ sọ́dọ̀ wọn gbà mí mẹ́lẹ̀ máa ń pè wọ́n lórí aago dáadáa for bàbá rẹ̀. ṣé ọkọ mi ayé ò ní lé ẹ ẹrù ẹ ò ní réléṣù wá ẹ kẹsàn-án fún mi. ṣé ráyé.

twenty thousand sir. twenty thousand yes twenty thousand naira twenty thousand naira. Mm-hmm. Um, gbogbo àwọn tí mo kọ síbẹ̀ àwọn onígbèsè wa nìyẹn tó máa sanwó. Eh, Mr. Kola yẹn ti kọ́ọ̀lì mi pé òun máa wà sanwó yẹn lé mi tó bá ti gbà account straight so yeah, mo fẹ́ kẹ́ máa kó sọ́fíìsì ọlọ́mọdé àárí hmm. so ènìyàn make sure kó gba owó ẹ o so ti gbọ́ kọ́lá wọ́n á di kó n sùn ó ti tán ó ti máa lọ wọ́n á bá yín lítà. ok. ẹ yá ṣe o. àmọ́ àdúgbò ara ẹni. ọmọ atọ́jú ẹ̀yìn náà. tá eh, a bá lọ sójú di èkó tá a ṣiṣẹ́ eh. tá a lè máa mówó wálé ah! kò sí ọ̀rọ̀ mẹ́rin. ẹ ṣe ẹ̀yin náà jẹun ọmọ pẹ́ o ṣe mo dúpẹ́ o báńkì bàbá ẹ̀ kó tó di pé èmi náà yọjú sí ẹ ẹ̀dá eh, èmi gan máa tẹ̀sí débi kí n tó lọ. ẹ̀dá <laughs> ẹ ṣe gan wa. káàbọ̀ ilẹ̀ ọ̀la o owó bàǹtí wọn. bàtà mi. báwo ni. <laughs> ẹ̀lẹ́ báwo ni. ẹ̀gbọ́n mi nǹkan. ẹ wà lára tàlàfíà. ìyàwó yín kọ́. a dúpẹ́ lọ́wọ́ rẹ. wo wo wo wa bọ̀dẹ́ ẹ̀ ló fi lé ìránṣẹ́ sí wa ah. ṣé o tún rí ah, òun ló fún mi lélẹ̀. bọ̀dá mi ẹ ṣe. ẹ rẹ n kò létí ẹ̀wọ́n náà wà gba títí. oko ah. eh. ojoojúmọ́ oko gbogbo gbà. ẹ fi sìkè lè fi rẹ rẹ. ẹ ṣe sà. ẹ ṣe àgbẹ̀ ẹ lè sọ. ó dà ó dà wọn mi. ó káàbọ̀. yẹ́sì ma màá yọjú sí ẹ o. mi wá lè bá kọ́lá sọ̀rọ̀ ni mo ní máa gbá o lè má jìnà náà. àwọn ń bọ̀ sà wọ́n ń bọ̀ sà wọ́n sá jáde sí ni sà. nígbà tí mo bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n lórí nǹkan tó jẹ tó jẹ láìpẹ́ mi jẹ tó jẹ láìpẹ́ mi ó wá ń bínú kúrò wájú mi. kí tẹ́kẹ̀ yìí sì. ẹ máa bọ̀ tó ra mo sọ fún yín náà kí ah, ni ẹ kọ́lá mo ló ti bọ̀. mo lọ pe Mr. Akínọláwá ni. ṣé mo rún ẹṣẹ́ bí kò lọ pe Mr. Akínọláwá. ẹ ẹ ẹ máa ọ̀dọ̀ mi ló wà ó ní ẹ̀ bóun ẹ ń sọ̀rọ̀ sóun nítorí ọ̀rọ̀ ọjà òsọ ọjà nítorí owó tí mo fẹ́ fún yín kò rí bẹ́ẹ̀ kò ń ṣẹ̀bi èmi náà àwọn tí mo supply ọjà fún check náà fún mi wọ́n ní tó bá di ìparí oṣù wípé kí n wá gbowó ìparí oṣù tó ń bọ̀ kílẹ̀ wí ọ̀n tààtì kò pẹ́ ẹ̀. so èmi máa dúró kí owó yẹn kó wá kó máa jọ lóṣù tó ń bọ̀ kémi tó gba owó mi ah ọlọ́run mo fi bẹ̀yìn o ọlọ́run ba tó dá yín mo fi bẹ̀yìn ẹ wo olú business tá à ń ṣe yìí kó wọlé ká fi rajà ká tún ta ni kó omi tún wọlé ni o tí owó bá gbé sí ìta for a whole month tí mo fẹ́ rówó tán àfi rajà ẹ má lé mi kúrò lẹ́kọ̀ọ́ ẹ má ibi tí mo ti wá ó jìnnà o ọlọ́run mo fi bẹ̀yẹ má sọ mi ẹ má sọ mi dábẹ́ ṣe dá o. ṣé nítorí nítorí ọ̀rọ̀ owó tó wà nílẹ̀ kò sóò ni mo ti ń rọjà lọ́wọ́ yẹn dẹ́n sọ orú ọ̀rọ̀ tó tó báyìí sí mi báwo mo ṣe dà náà báwo mo ṣe dà. Ah, o tó rẹ ti ah, bá bò ẹ. mi ò sọ wọn tẹ́lẹ̀ kí wọ́n máa ta ọjà mi láwìn ni ó lẹ́nu ó sọ̀rọ̀ sí i ẹ̀yin náà wo adúrò ọ̀rọ̀ bàtà bá dá ń sọ sí mi o. ẹ má bínú ẹ jọ tó lọ ẹ ṣe àkànkò owó tèmi wá àbí kẹ dá irin padà mi ìfẹ́ wa láà o wọlé kó a máa ṣe wọlé wọlé wọlé wọlé kó a máa ṣe ti tẹ wọlé mọ. Eh, Mr. jọlá ṣe ṣe yẹn ní kò tẹ ṣe ń sìn ṣe mọ ẹ ṣàlàyé fún mi lọ́dẹ̀ pé owó ìmàpẹ́ tó báyìí o ẹ ṣe ọdún mo ti sọ fún ìjọ ìtẹ́lẹ̀. mo máa dáràn tíyà lábá jẹ ni kéékèèké tó máa gorí ẹ so ẹgbẹ́ yẹn sọ̀rọ̀ sí mi ó ní bẹ́mi ṣe dà báwo mo ṣe dà ìwọ náà tún sọ̀rọ̀ sí mi. irọ́ mi sọ̀rọ̀ sí yín. ẹ wọ ẹ dábìí ló jàre. ẹ ẹ tó kọ́ dábìí ti lé mo ti kó gba ọ̀rẹ́ mi wá mi lè fẹ́ kó disappoint wa rárá. ẹ̀mí ló ní o promise ẹ̀ yé rárú bí ọmọdé sí yóò jẹ́ wípé ọmọ máa bá mi ní ṣọ́ọ̀bù mọ́ ìyá ìwọ àti ẹ̀ ẹ̀ lè dédé ṣalábàápàdé ara yín yín ìyàwó mi ṣùgbọ́n rúbí mo sá fún ọ tó ní à ń bíi. ọlọ́run yọ ẹ. akéré ọ̀sán máa ní a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ẹ tán lọ yọ lọ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. Daddy dáre tó o bá mọ àbùkù tó kàn mí lẹ́nì ah o lè bìlíìfù ẹ̀ tó o bá má àbùkù tó kàn mí lọ́dọ̀ dàpọ̀ kò sí nǹkan tí dàpọ̀ sọ sí mi tán lórí kíni àbúrò ẹ̀ kan mo kàn wá ṣọ́ọ̀bù làbúrò ẹ̀ kan sáré wá ló bá ń sunkún sí mi lọ́rùn pé ẹ̀gbọ́n òun sọ̀rọ̀ sóhun òkínní kankan kan lórí ọjà tí mo gbà lọ́wọ́ àwọn pé mi tí wàá sanwó mo ní òkè síbi mo ti sọ àlàyé kíní mo ti ṣe àlàyé ìfún ẹ tẹ́lẹ̀ kíní chẹ́ẹ̀kì tí wọ́n tó wà lọ́wọ́ mi on thirty of next month ni màá lọ gbà owó ní báǹkì pé tó bá dẹ̀ dé parí oṣù tó ń bọ̀ màá lọ gbowó yẹn ní ìsàlẹ̀ mu chẹ́ẹ̀kì tí o ti tí o ti tí o jẹ́ pé déètì ẹ̀ ò ṣe kí ni kí n mú lọ sí báǹkì now ṣé nǹkan mi kò máa tó ṣẹlẹ̀. wọ́n á mójú rí sẹ́ẹ̀kì yọ wí. ó rí now ok mo dẹ̀ wò kókè jẹ́ ká lọ bóyá ìdí òpùwé tí n bá tiẹ̀ dọ́dọ̀ ẹ̀ tí n bá ṣàlàyé fún pé báyìí báyìí báyìí ó máa gbọ́ ọlọ́run nígbà tí mo bá tún ran wàhálà lọ́wọ́ ni tí n ṣe débẹ̀ báyìí the next thing nǹkan tó máa kọ́kọ́ sọ fún mi ni pé kémi má sọ òun di bí èmi ṣe dà. Dàpọ̀ sọ bá ń sí wọ. orí mi kọ́kọ́ fò lọ. kìrán ti wọ́jà yìí ló ń bá a ni. ṣé tí mo bá ní wà tí mo bá ní problem lénìí tí mo ní ìṣòro tí mo ní ìṣòro ní èní sọ yẹ kí Dàpọ̀ fi yọ èmi èmi lèèyàn tí máa ń ní nǹkan méjì ìdí sẹ́yìn náà ni mo ti kówó jọ tí mo ra mọ́tò méjì mo dẹ̀ tẹ́yọ̀ kan pẹ̀tọ́ wá gba ẹnu Dàpọ̀ láti fi yọ̀ mí wípé dàbí mo ṣe dà ṣé èmi dàbí mo ṣe dà ọlọ́yìn níjà ayé ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ ràn bàjẹ́ lẹ́kọ̀ọ́ yọ ọ̀rọ̀ ọ̀ní mọ́tò ọ̀kọ́lé ah, kò sẹ́ni yìí gbẹ̀ yìí fi èmi lọ́lọ́run ṣe fún Kàrímù yìí ṣe Fábígúndé. <laughs> mo ti gbọ́ bọ́tí nǹkan tí màá ṣe inú mi ló wà sórí dàpọ̀ pẹ̀lú nǹkan tó sọ yẹn ó máa fi ẹnu báyìí ó máa fi ara aṣọ ẹyọ kan báyìí bóyá ló máa fi mú kúrò náà jà yẹn. ẹ lè tó bá kò lè tó bá kò lè tó bá. ó lè jù bẹ́ẹ̀ lọ. kò lè tó bá àwọn. ṣé àti rán mu gángan ẹ̀ sósẹ̀yìn kan náà ìgbà tó dénú ọjà mi mọ gbogbo problem tó ní. èsì yìí ó sẹ̀yìn mi nípa ọ̀rọ̀ ọ̀wọ́ àti ẹ̀ gbogbo ìgbà tí ó ń ṣe kinní nípa ọ̀rọ̀ ṣọ́ọ̀bù ẹ̀ bẹ́ẹ̀ ṣe gba èsì yìí ó sẹ̀yìn mi ó fi dé rí ọ̀rọ̀ ìní mítà. ta ló sanwó ẹ̀ ṣebí ọ ṣebí ọ sọ fún mi tí n ṣe ń sọ yìí. mo wá di pé èmi tí mo ní problem lénìí mo ní mọ́tò méjì mo tẹ ẹyọ kan bọ̀ tó dẹ̀ gbẹnu dàpọ̀ láti sọ yìí pé bí ayé tèmi ṣe bàjẹ́. èyàn èlé gbé kéèyàn mọ́jà ah, èyàn èlé mọ́jà èyàn èlé mọ́jà. dáre dáre akin mo àgbọn mo mọ pé tí n bá sọ gbogbo nǹkan tó wà nù mí fún ẹ tán o ò lè believe ẹ gbàgbẹ alórúkọ mo ti mọ pé òní gbọ́ mm. bẹtẹ orúkọ tá a máa sọ náà nínú ẹni ló gbé aṣọ yẹn. ọmọ ènìyàn ò ṣèrà. níbo ni kọ́lá wa. wọn ò tí ì dé. kò tí ì dé. níbo ló sọ pé ń lọ láàárọ̀. wọ́n láwọn lọ sí warehouse. warehouse. yeah. wọ́n fọ warehouse nínà. anyway kò sí cost mi láti dá òtún wọn tó máa sọ pé àwọn ń lọ sí warehouse náà tó ń mọ nǹkan kan pààyàn. k i ló d e s o fi wà worried. ó yẹ a ó ti wọlé náà to ten. ṣé n fi nọ́mbà yẹn náà. Kọ́lá ń ibo ó lọ sí gbèsè owó táwọn customers jẹ Kọ́lá kí ni ìtumọ̀ ẹ ṣé mo time ṣá ó lọ sí gbèsè ní the ungodly hour báyìí Kọ́lá ṣọ́ra ẹ̀ gan-an ok má bọ̀ lé báyìí má bọ̀ lé immediately máa bọ̀ nílé mi ṣe bí mo lówó tó ń sìn máa bọ̀ nílé sẹ́ ṣó ti gbọ́ can you imagine ó ń sin gbèsè. ṣàtìkẹ́ yìí sí pẹ̀lú wọn. ló sọ pé ó ṣe fún mi. ẹ mo ṣe sọ bẹ́ẹ̀ tán nìkan tó bá fẹ́ jẹ ni kò sọ. rice or ẹ ṣe ká ní rẹ sí fún ẹ. bàbá má bínú sábúrú ẹ ṣé o mọ ọmọ kékeré ni jọ̀ọ́ Ọlọ́run ò ní dẹ ní gbèsè o irú ohun tó sọ pé ó ṣe yẹn kò ní ṣerú ẹ̀ mọ́ èyí tó ṣe yẹn bá mi fà létí fífà létí kò ní ṣerú nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ òkúta ò ní wọnú ọ̀rọ̀ ẹ o kò ní wọnú ọjà ẹ ọjà á sì máa lọ síwájú mo fi alájọbí mo fi bẹ̀ jọ̀ọ́ bá mi dáríjì nítorí ọlọ́run bó o ti ṣe ṣe fún tó mú lọ sẹ́kù inú gbogbo wa dùn sí i gbogbo àwọn èèyàn àtàwọn ẹbí dédé inú wọn dùn sí i àmọ́ nísìnyí tó tún wà mú padà wá tó filẹ̀ tó ló ń lọ ah kódà yẹ̀yẹ́ náà máa máa fi wá ṣe dákun bàbá mi ojú ò ní tiẹ̀ jọ̀ọ́ bá mi dáríjì kó bá mi fà mọ́ra bàbá dàrú hmm. bá mi bẹ̀ dàrú. <laughs> àǹtí mi lójúlójú lèèyàn wọ lọ́rùn èèyàn dàpọ̀ ọkọ mi ọmọ ńlá òní ṣìṣe o obìnrin wà lápá mi. ṣọ́ra ẹni tó jókòó ìṣebò mọ̀ pàbùrù ẹ̀ ni fúnra rẹ̀ ló mú lọ sí èkó lọ́hùn tó dẹ̀ ń ṣe gudugudu méjì tínú gbogbo ìlú dẹ̀ ń dùn ṣóore bó ṣe wá mo padà wá yìí tìjú wá ní o mo fi ọlọ́run ọba mo fi bì í gbogbo ẹ̀ṣẹ̀ yòówù tó bá ṣẹ̀ dáríjì ọkọ mi. ẹ ẹ o mọ mi ẹ dẹ sọ yìí gan bóyá bóyá yẹn pé ọ̀rọ̀ tí mo sọ òye yìí dáadáa àníṣe decision tí mo ti take yẹn final ni mi ò lè change yẹn. pé o kò lè bá mi gbé mọ́ kò lè bá mi ṣe business papọ̀ mọ́ torí mi lè ah, mo mọ iye time tí mo fi ṣe wàhálà lórí mo ń wówó káàkiri mo fi bẹ̀rẹ̀ business mi kí wọn kàn kàn délé dípò tó kó wọn àbúrò kó wá da ọgbẹ ẹrú ah, ṣé mi sọ fún yín ni. ọ̀sọ̀ ọ̀sọ̀ ẹ wo àǹtí mi ọdún èdè ó ti gbogbo wa ojú ò ní àti ànámọ́jú àsọ̀rọ̀ ìmọ́jú ní lóru bí ṣe yánrí fún yìí yánrí fún àná rè éyìn yẹn báyìí àmọ́ ó ti yá ṣe dáa báyìí o ó lóun ìbàjá ó lóun èyàṣẹ tiẹ̀ kó ìyẹ́ òun náà dúró gẹ́gẹ́ bí ọ̀gá èèdò òmìnira ara rẹ olóòye gbogbo lẹ̀ èèjù bá ń lọ àbí mo wí. ẹ wo ìkọ́tẹ́mi fi pé ó dà ní mo fẹ́ ṣe yẹn owó yìí màá gbé fún un. A fi bẹ̀rẹ̀ òwò titi ẹ̀ náà. A ṣí ṣọ́ọ̀bù, a máa tà. Tó bá ti ń rérè, bó bá ṣe wù ú ni kó ṣe ṣe. Àmọ́ o, èmi a máa ṣe tèmi lọ́tọ̀, òun náà máa ṣe tiẹ̀ lọ́tọ̀. Ilé tó máa gbé gan máa sanwó ẹ̀. Ẹ̀yin ẹgbẹ́ fọmọ tó fẹ́ gbowó o. Bẹ́ẹ̀ tó ń ṣe àwọn náà fẹ́ lọ fowó tajà. Akọ́láwọlé o. Ẹ̀gbọ́n ẹ ti sọ yóò pọ̀ nú ọ̀rọ̀. Ọ̀ ń gbọ́ mi báyìí. Ọ̀ kiri ọjà alé. Hmm. Hmm. Owó inú. Ọ̀ṣìn ẹ wo ìwọ dúró ti ẹ̀gbọ́n ẹ̀ kó sùn bí bá di lọ́la ẹ máa lọ tì. Ah, ah, màámi ṣé mo ti ṣàlàyé fún yín ó dà sọ. ọ̀ ń lọ àzímì ẹ̀rí yóò ṣẹlẹ̀ báyìí. ọlọ́run ìgbà rí ra láyọ̀ ah. má fẹ́ lè sáré mọ́ àwa ọlọ́run. ẹ̀ ń wò mí ni. wò lára ẹ̀ kí ló ń wò lára yín wọ́n ọkọ mi ó ti gbìyànjú ẹni máa sọ pé ó gbìyànjú bó ṣe kó náà kó kó kó kó lọ wọ́wọ́ fún rẹ̀ kó máa kó máa fi dókòwò ó ti gbìyànjú o. arúgbó ọ̀ṣẹ́un ajagunlá àmọ̀tàgé ṣe ọ̀ṣẹ́un. ọ̀rẹ́ mi ẹ kú jọ mẹ́ta. o ṣe. àwọn ọmọ mi ń kọ́ ń bẹ̀. àmọ̀ rí bẹ́ẹ̀ o àlàáfíà àmọ̀ rí ayé. ó mà ṣe inú òrùn yìí kẹ́ ẹ. ọ̀rẹ́ mi olí mẹ́mẹ́ ti wáyé ìwọ ni mo wá rí. ṣé kò sí nǹkan. Hmm. ẹ kúkú lé mo kàn wá bá ọ̀rẹ́ mi dóòjọ́ tó lọ. èdìdẹ máa ń mẹ́kọ̀ irú ìsọnù wo ni. mo mọ wáyé ẹ fún ló tẹ̀lé bá ń bá ọmọ ẹ̀ dàpọ̀ ló bá ń bọ̀tò ló lè yá mọ́rọ́ díẹ̀ dílé tó ń kán ọjà mi ló bá rọjà mi bẹ́ẹ̀ èèkó nǹkan ṣó àmọ́ ti jẹ́ tán àmọ́ ti jẹ́ tán. ẹ fi gbogbo owó okòwò yín ẹ fi jẹun tán. àmọ́ ni jẹun ó dà mí fún ara mi gan mo ṣe kù bẹ́ẹ̀. ṣé ni lọ́wọ́ tá wà yìí dàpọ̀ lè yáyàn lówó kankan. ọ̀rẹ́ mi èmi ṣe bíi tèmi ṣá. èèyàn kan ò lórí méjì wájú mi bẹ́ẹ̀ ni nítorí ijọ́ tó ti ń wá sínú ìlú yìí tó ń ṣoore fún ọkùnrin tó ń ṣoore fóbìnrin wọn ò bá gbàmọ̀ràn pé kọ́mọ mi kọ́lé kó nílé nínú ìlú yìí gbọ́nà ṣé bí wọ́n lọ òun lọ ta oúnjẹ nínú ní ibi tó ti ń kọ́lé lọ́wọ́. mo lọ ń to oúnjẹ bẹ́ẹ̀. níbo lẹ́ni tó gbélé mo rí pé mo fi ó ti fùdé lẹ́bùn sórí <laughs> bí òṣèṣe ìparí ẹ̀yìn ó dìgbà tó bá parí ẹ̀ kó tó lè ṣòro fẹ́yàn kankan á parí ẹ̀ pátápátá gbogbo yín ẹ̀ wá bá mi jẹ wá bá mi mú bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi ṣé fọ tèmi bí eyín tẹ̀lé wa bọ́ sí i bó tiẹ̀ ṣe díẹ̀. lè má ṣe o ọ̀rẹ́ mi ò lágídí o ọ̀rẹ́ mi ò lágídí o nígbà táwọn alájẹṣẹ́kù tí wọ́n wá bí tọ́nà fẹ́ fi dàpọ̀ ṣe bàbá ẹgbẹ́ mi ò gbà fún wọn mo ní nísìnyí ní ọwọ́ ta wà náà yìí dàpọ̀ lè ṣe bàbá ẹgbẹ́ èèyàn kankan àfi tó bá parí léyìn ilé yẹn mi ò fẹ́ kó pé méjì nínú ìlú yìí bẹ́ẹ̀ ni torí bá ṣe pé mi ìyá àdàpọ̀ lọ́tún ìyá àdàpọ̀ lọ́sì inú mi ń dùn mo lè fẹ́ kí dàpọ̀ ṣeun re ni. bẹ́ẹ̀ni tó gbọ́ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ni mo fẹ́ kó ní sùúrù báyìí. àdì àpéjú jọ sílí nẹ lọgbà ah, Ọlọ́run àjọ péjú sí àjọ péjú sí ẹlẹgbẹ́. Fuck kọ́líkọ́lí bíbí ìmà tóbi gan o ó gbìyànjú yes ó gbìyànjú inú mi dùn inú mi dùn pé ehm, akọ ẹ ó dẹ̀ gbà yes ara kan tó mo sọ fún ẹ nígbà yẹn náà ni pé kó fọkàn balẹ̀ gbogbo àwọn gragra tí òun ṣe kékeré yẹn tó bá dé sí ìkànnì ọmọ àfilẹ̀ tí wọn náà wá rí nsìn yes ó dáa gan ó dáa ó dáa ah, ah. hey congratulations. ẹ sà ẹ sà ẹ sà ṣe rí bíbá ẹ mo kàn ṣe manage bíbá ẹ ní mo ti ń build àwọn warehouse kan because mo ń expect àwọn ọjà kan tó ń bọ̀ mo fẹ́ kó síbẹ̀. yes inú mi dùn bó ṣe ń sọ̀rọ̀ gan-an á ti mọ̀ pé ó ti mọ̀ ń business dáadáa dáadáa. <laughs> ẹ bọ̀dá mi ẹ ṣe o. kí ni mo ṣe. Ah, ah, ó yẹ kí n lè wà níbí báyìí bàtọ́ ń ṣàdúrà fún mi hàn. o oh, o oh, wo àbúrò mi o ò ní bínú ní ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ ni wípé ṣùgbọ́n èmi nìkan ni mo wà ní ọ̀dọ̀ mi ń sìn yìí pẹ̀lú àwọn tó ń bá mi ṣiṣẹ́ so gbogbo running around nípa oúnjẹ gbèsè tí mo lọ ń sin gbèsè káàkiri òun ò jẹ́ kí n ráyè má wọ́n rí àdúrà ti gbà. kò sí problem sir ẹ mọ̀ kí tẹ máa ṣe ń sìn sir ó yẹ bọ́dá mi ó yẹ kájọ jáde ń sìn. hello enjoy ara yín. no ah, bọ́dá mi no no ah. ah. okay sir okay thank you sir. Ah, pẹ̀lẹ́ that's very good very very good. yẹn mo lálà lójú àlá yẹn mo wá rà àwọn kúrékùré méjì kan báyìí wọ́n á ń fà ẹ̀ èmi náà wọ́n á ń fà ẹ̀ wọ́n á ń fà ẹ̀ èmi náà wọ́n á ń fà ẹ̀ mo wá ní ẹ bá ń gbọ́kọ mi o ẹ bá ń gbọ́kọ mi o ẹ bá ń gbọ́kọ mi o pé mo ṣe gbóhùn ẹ̀ from fan yẹn àyà mi ti já àlá yẹn ti rí òjò. òun ti ti máa wọlé ara ẹ sórí alágọ naturally ẹ ẹ sọ tó máa ṣe mí èmi ṣáà rèé mo ti dé. Comment je ń go. je vais te faire un peu de fà je vais te faire un peu de je vais te faire un game de je vais te faire un peu de ti Je vais te faire un peu de je vais te sórí àkókò tó wọnú ilé wa yìí wà á mọ̀ pé ó wọlé ọ̀la ó wọlé ọ̀la ó sì ní kábàámọ̀ màá máa rí ẹ sí dáadáa wàá wá bí sun wàá bí wàlẹ̀ fún mi sórí ẹ̀yìn mi yìí òun ni màá fi pọn ọmọ ẹ̀ lágbára ọlọ́run ẹ má bára yín kalẹ̀ ní ilé àyà mi. ẹ ṣe ni màá ẹ pẹ́ fún wa màá gẹ́gẹ́ bí àdúrà tẹ́ ṣe fún mi lẹ́ẹ̀kan wípé màá bí sùn màá bí wàlẹ̀ mo tún wá ń fi àkókò yìí mo tún fi ń ṣàdúrà fúnra mi wípé màá fi inú ṣoyún ẹ wá fi ẹ̀yìn ẹ fi gbé ọmọ mi pọ̀. àmì o àmì àmì ẹ ṣe gan ni mà. ìyá ìyá mi dìde ojú ojú ojú ojú. ẹ ṣe máa mi. ṣé báwo ni ẹ̀gzáàmù ẹ̀ ṣé rìsọ́ọ̀tì ẹ ti jáde. Ah kò tí ì jáde o ṣùgbọ́n mo ti gba fọ́ọ̀mù àwọn ọlọ́pàá mo fẹ́ join àwọn ọlọ́pàá. Ah, ọlọ́pàá eh, màámi ṣé làbákẹ́ ò sọ fún mi kó tó lọ gba fọ́ọ̀mù ọlọ́pàá ni. Ah, kì í ṣe pé kò sọ fún mi ó sọ fún mi bó ṣe yẹ ẹ́ lẹ́nu yìí ló yẹ mí náà lẹ́nu àmọ́ ńgbà tó takú tó níṣẹ́ tóun nífẹ̀ẹ́ sí ni kí la fẹ́ ṣe ju pé ká máa fàdúrà ràn lọ́wọ́ lọ. Ah, but ṣé kò ní disturb education ẹ̀ ṣá. ah bùdá mi lára o kò disturb education me? ṣẹ́ni wọ́n ti sọ bá a plan ẹ̀ dáadáa a lè lọ sí any university any school of our choice tí kò dẹ̀ ní affect tá a bá ń lọ fún practice. well good luck well Uh, ẹ mami ẹ jẹ́ kí n máa lọ mo ń expect àwọn àlejò kan tó ń bá wa pàdé mi lónìí. oúnjẹ tá a gbé lẹ̀ fún yẹn tí ẹ jẹ́ ẹ́ dípò tá a rí òjò ẹ̀. tó bá dijọ́ mi làbá kẹ́. Ah, ah ok tẹ̀lé mi lọ sí ìdímọ́tò. wọ́n ní ọjọ́ ààrẹ báyìí. má mi má dà sí ọ tẹ́lẹ̀ bá ti ń gba ti yẹn ìpè fún mi lè. ọ̀lẹ́ àyà mi àwọn kẹ́nu tó ẹ̀ńtú ẹ̀jẹ̀ sùn ní jáde sí ibi ìmọ́tò. ajá ọkọ máa ń bẹ̀rẹ̀ lọ. ṣé ní tó bá fún mi jù ni wípé gbogbo sẹ́ẹ̀tì ẹ̀ àti kọ́kọ́rọ́ mọ́tò gbogbo ibi tó kó sí lánàá náà ibẹ̀ ló wà kó mú kọ̀ọ̀kan jáde ńbẹ̀. Ah, ẹ ṣe gan ni sàó lóun nífẹ̀ẹ́ yìí náà sílé ìjọ kò rìn báyìí o kò rìn báyìí o. ó dà sà èmi náà pè yín padà màá pè yín padà sà. ẹ ṣe sà òun ti lọ sí skul tiẹ̀ mo ti pàbúrò ẹ ó lò máa dé anytime from now ẹ ṣeun gan ni sà èmi náà pè yín padà all right sir. ẹ ṣe sá. ẹ̀wọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. yàtọ̀ mi wá. sá. kí lẹ sọ kó ṣẹlẹ̀. ẹ mà ṣe àjọsùn ni nígbà tó dé àwọn di bíi four a.m. láàárọ̀ pé kì í tiẹ̀ jí tọ̀ bí mi ṣe lẹ́gbẹ̀ẹ́ mi nìyẹn ṣé wọ́n ní nǹkan tó wá jọ mí lójú jù tó bá fún mi jù ni wípé ọkọ mi ò lè jáde kó má mú sẹ́ẹ̀tì ẹ̀ dání àti sẹ́ẹ̀tì àti bàtà tó máa ń wọ̀ ṣeré ńlẹ̀ àti kọ́kọ́rọ́ mọ́tò ibi tó wà gangan ibẹ̀ ló fi sí in fact náìtì ló wọ̀ jáde ah, mọ́tò wà nsàlẹ̀ kò gbé mọ́tò kò mú sẹ́ẹ̀tì bọ́kọ mi ìwádìí mú sẹ́ẹ̀tì kan á mú méjì tó bá ń jáde kò sí kankan tó fọwọ́ kàn ní gbogbo ẹ̀ n tó ń bà mí lẹ́rù nìyẹn mo ṣáà ní láti pè yín ni. ìyá tọ̀mí wa ṣé ẹ mọ nǹkan tẹ́ ń sọ lẹ́nu ṣá ah. ọkọ yín jáde lẹ́gbẹ̀ẹ́ yín ẹ mọ̀. ẹ wo ẹ kí sọ fún yín o èmi ò kí ń fi ẹ̀gbọ́n tèmi ṣeré o ẹgbọ́n tèmi nìyẹn o òun ló mú èmi wá sẹ́kọ̀ọ́ tó sọ mí dolóríire tí mo fi lówó lónìí. òun náà mo ṣe pè yín pé kẹjẹkájọ lọ sí àgọ́ ọlọ́pàá àbí kémi ìṣá lè dọwọ́ wú lẹ́yìn yín pé kájọ lọ wà náà ni. ẹ kí lẹ sọ yẹn àgọ́ ọlọ́pàá ó dà pé o mọ̀ nǹkan tó ń sọ wò ó jẹ́ kí n sọ fún ẹ kò sí nǹkan tá a lè fi wá ẹ̀gbọ́n tèmi o o ò tí mọ rúùlù tá a ti wá wo a máa fi ṣàngó wa àjàgúnlá máa fi wá kọ́lá yìí. kí ni gbogbo ilé tẹ̀yìn tó ń sọ yìí mo pè é pé kí wọ́n bá mi kí wọ́n á ké jẹ́ kájọ lọ́wọ́ àwọn ni gbogbo ètò ìsọ yóò yé mi. wo ìyàtọ̀ mi wá ọ̀rọ̀ ẹ ti yé mi ọ̀rọ̀ àgbà wọ́n ní tí ò bá ṣe láàárọ̀ á ṣe lọ́jọ́ alẹ́ àwọn mọ̀lẹ́bí wa náà ti sọ bẹ́ẹ̀ wọ́n ti ròyìn yẹn fún wa ẹni sùúrù o ẹni sùúrù o ẹ bẹ́ẹ̀ yẹ kí lè nǹkan tí mò ń rò lẹ́ sọ jáde o ẹ kí nǹkan tí mò ń rò lẹ́ ń rò o. Ah, ẹ wo èmi ọmọ kankan pa ẹ o. máa rànjú mẹ́mi òótọ́ mo sọ fún ẹ yẹn jẹ́ kí wá sọ fún ẹ sìn mo fún ẹ ní two hours kí ẹ̀gbọ́n mi kó wọlé wá tó bá dẹ̀ ti wọlé ìwọ fúnra rẹ ni kó gbé handset kó pè mí ṣó ti gbọ́ báyẹn. fàjúmọ̀ díẹ̀ rò ní bàjẹ́ rè bàbá ọkọ ẹ̀gún òsì ní gún ọmọ lẹ́yìn gbogbo wa ó gbọ́. ẹ jèrè gbogbo mọ̀lẹ́bí ẹbí ẹ̀ ní bàjẹ́ níbi yóò dé yìí <laughs> ọmọ wọn kú dáa ọmọ wọn sọnù lọ ẹ wo ọmọ mi ni kí arábìnrin wa kò mí o ọmọ mi ni kẹ wá o à ń kígbe à ń kígbe ọlọ́ọ̀ẹ́jọ sùn ni ọ̀ràn rí. èèlé o àwọn ti sọ kò yín ẹlẹ́ẹ̀jáde ibi yẹ ẹ wá sí ìwọ náà náà bá bẹ́ o èèyàn lè báyìí mọ́ bọ́ọ̀ bá ti rọ́mọ tèmi bọ́ọ̀mọ wọ ẹlẹ̀ kọ́ bá ń wọ́mọ mi ara náà sinmi àní dúró gbogbo nǹkan gbogbo ìyá báwọn wa bọ́ọ̀ báwọn ti bí oyún inú ẹ gbígbà ní mo aya mi á fún ẹ ẹ má bínú gbogbo ìjókòó. jọ̀nà ìwọ ọmọbìnrin tún èkánná lẹ́yìn ọ̀run mi o jáwọ́ nínú ọ̀rọ̀ mi ìwọ ọmọbìnrin yìí o dúró ṣé tí wọn tí ọmọ mi ò bá fẹ́ ẹ mọ́ gẹ́gẹ́ bí ọkọ o ò lè rọ́kọ mi mo ti rọra ẹ̀pin débẹ̀ ṣé o ti rọra ẹ̀pin débẹ̀ wá wojú mi dáadáa tí ò bá bá mi wá ọmọ mi tí ò bá wá ọmọ mi fún mi tí má ta lẹ́yìn ọ̀run báyìí wọ́n já mi tì lẹ́yìn ni bẹ́ẹ̀ mo sọ fún mi. àǹtí mi ẹ̀ ń wò ẹ̀ ń wò. gbogbo tẹ sọ pátápátá ni mo gbọ́. bó ti dá alẹ́ ti ṣe yìí. téèyàn hmm. kúnlẹ̀ fún mi màá kúnlẹ̀ fún padà bẹ́ẹ̀ ni. ṣé àbá ń wọ́mọ̀ mi. mo kí gbogbo ojókòó yọ. Hmm. ọmọ kìíní kan ni mo mọ̀ wá gbá tó dá lójú ní gbogbo nǹkan tó pamọ́ níwájú àwọn ẹ̀dá láyé máa gbọ́ kedere ní níwájú ọlọ́wọ́ ọba mo sọ fún yìí mi ò mọ kókó pẹ́ mi mọ kókó pẹ́ bọ́kọ mi ṣe rìn lọ mi ò mọ kókó pẹ́ ṣùgbọ́n ẹ gbà mí gbọ́ ẹ má gbà mí gbọ́ àmọ́ láìfẹ́ tó wà láàrin èmi àtọkọ mi. Hmm. ìfọyà lu ìyàwó méjèèjì akọmiyàn nínú eléyìí. ẹ wò ẹ̀yin mọ̀lẹ́bí inú màá ń bí mi báyìí. ẹ jẹ́ fílẹ̀ ẹ jẹ́ oṣù tó ní sọ kó ṣàlọ́ mọ́ mọ́ wa. níbo. ẹ jẹ́ ẹ jẹ́ dúró ṣe yá ọmọ mi. nínú ilé yìí. àbọ̀ síta àbọ̀ ògbọ́. wo wo wo. ẹ má sọ wọn lábìdí púpọ̀ ẹ ṣe. àtúnkòrò dán ilé ní tú.

ẹ wo ẹ wò ẹ jọ ẹ take care everything bẹ́ẹ̀ yẹn jọ torí ọlọ́run ṣe gbọ́ màá pè yín padà. jẹ́ ń sọ kankan fún ẹ torí gbogbo ètò òun fóònù yẹn yẹn kọ́ là ń bẹ̀ sọ àní kó wá sílùú kó wá ara lẹ̀ kó kọ́lé síbí àwọn ọ̀rọ̀ ẹ kábíyèsí ti fi gbogbo wọn jóye ńgbà tó jẹ́ pé wọ́n ti kọ́lé sílùú tó ń ṣe dáadáa fáwọn ọmọ ìlú kí wọn náà wá síbí báyìí kó wá ṣe dáadáa fáwọn ọmọ ìlú mi bẹ́ẹ̀ nìkan ló ràn ẹ́ lọ́wọ́ tí wọn náà fi wá ń kó tó wà wà lù ú síbi kó wá kọ́lé ẹ. ẹ ẹ màmí ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín inú mi dùn fún gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ fún mi màmí màá kọ́lé ah ẹ wo mo fẹ́ kọ́ ilé tó jẹ́ pé kò tí ì sí anybody tó kọ́ nínú ìlú wa rí. ọlọ́run àfọ̀n ilé tó jẹ́ pé anybody. <laughs> mami ah bọ̀dá mi. Làbákẹ́. gbọ́lẹ́dẹ́. ṣé wàá ok. <laughs> wàá ok lórí dé. kò tí ah. ìpẹ́ tó wọlé náà. ẹ ṣe yẹ mm-hmm. ẹ wàá sọ fún mi pé ẹ mọ. babakẹ dúró náà. àgbà tó ṣiṣẹ́ ọlọ́pàá yìí náà. àbí o ẹ wò mo ní kíkọ wálé wá sí mi ni nítorí iṣẹ́ tí mo ní lọ́fíìsì ó ti pọ̀ jù àwọn kéèsì tí mo handle ah ṣùgbọ́n tí bá sinmi díẹ̀ ṣe máa tún padà sí station. ẹ ṣé kò sí problem ṣá. ah Hmm, kò sí problem o ó ti ẹ̀dùn mi mi mọ̀ pé ń bọ̀ mi ìbá kó sí uniform mi kẹ wá rí bí àbúrò yín ṣe smart nínú ẹ̀. ìbákẹ́. ẹ wò bọ̀dá mi mo fẹ́ wá sí kù. torí mo fẹ́ wá sí police college ó ní particular course kan tí mo fẹ́ ṣe ń bẹ̀. wo kò sí problem ilé nílé ẹ tó bá ti délé ìwọ ló nílé. ìyàwó yín kọ́. ó wà ó wà ń ó ní máa kí gbogbo yín. anyway mami nípa ọ̀rọ̀ ti ilé tàwọn sọ ẹ máa ṣe kinní kan fún mi bàbá mm. mi wá ilẹ̀ tó tóbi gan-an tó jẹ́ pé because jẹ́rí àwọn ilé tí mo fẹ́ build sínú ìlú yìí mansion mm. gidi ni o tó jẹ́ pé ẹ wo field ó máa wà ń bẹ̀ tó ti ń play ball. wọ́n á máa gbá bọ́ọ̀lù ń bẹ̀. nínú ẹ̀. ṣé mo pé mo like bọ́ọ̀lù náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìkan. mo mọ̀ mo mọ̀ bẹ́ẹ̀. <laughs> so màámi ẹ jọ ṣẹ́rí tẹ bá ti wá gẹ̀ẹ́tì lẹ́yìn ẹ try kẹ ran làbákẹ́ sí mi kó wá ṣàlàyé everything fún mi. lẹ́sẹ̀kẹsẹ̀. àmàkọ bẹ́ẹ̀ ni wà á ṣe ṣe fún yín ṣáájú ìran ìrẹsà kan òbí dúdú rí gbogbo ọmọ ni wọ́n fi ń bí pupa ìrẹsà dúdú lẹ́gbọ́n pupa làbúrò kí ló dé ṣèbọ́dọ̀ àfàlà ni a fẹ́ lọ. yálò. màmí màmí mami màmí. ọkọ hmm, mi. ẹ̀yin àgbàlagbà náà lè má sọ pé hmm. ọmọ ẹni kú ó sọ̀jọ̀ mọ ẹni sọnù lọ. bẹ́ẹ̀ni. mami mi àtọkọ mi jọ sùn ni èmi àti àjọ sùn àjọ sùn sórí bẹ́ẹ̀dì kan náà ni mami mi lè jí láàárọ̀ mi ò rí mọ́ mami mi ò rọ́kọ mi mi ò rọ́kọ mi mami láwọn aráalé ọkọ mi tó fi kó ṣòro bíi ó gbà àwọn ọmọ mi lọ́wọ́ mi àti tí mo ti bí tẹ́lẹ̀ àti tí mo ṣẹ̀ṣẹ̀ bí wọ́n gbà wọ́n lọ́wọ́ mi bá mi mi ò rọ́kùn mi mi ò ráwọ̀ ọmọ mi ọ̀rẹ́ ni mo ní máa mi kó sẹ́yìn ọkọ̀. ìyá gbọ́dọ̀ máa fẹ́ kúrò ẹ̀ lọ́wọ́ ó ti tó. látijọ́ tó dàbí pé èèyàn mọ̀ ṣẹ́ṣe. ó kárí ayé ní gbogbo ẹ̀ àtòrìnà ọ̀rẹ́ ayé yìí tó bá lù sáájú máa tún lù sẹ́yìn. àtòrìyẹn gan ti yẹ kó lò sọ́dọ̀ tèèyàn látijọ́ ìnà. akin àdàmúsìn wọn wí kọlá kú o. kọlá kú o kọlá kú kọlá kú kọlá kú kọlá kú. Ah, ó kú. akin àbọ̀ ọmọ kọlá yìí ń wí ni kọlá yìí máa ń tajà nísàlẹ̀ mọ́ ni gbogbo nǹkan sàlẹ̀ mọ́ ti tilẹ̀kùn kí ni wàhálà àti ẹ̀gàn kí ni wàhálà ẹ̀gàn ìyẹn á ti sọ́ọ̀bù ìyẹn á ti sọ́ọ̀bù ṣé bí àwọn ìyẹn á ti sọ́ọ̀bù nìyẹn kí ló kẹ́ mi pẹ̀lú yẹn èmi èmi ò ti sọ́fẹ́ ti sọ́ọ̀bù tèmi pàǹgbà tí àwọn ìyẹn á ti sọ́ọ̀bù kí ló kàn mí. àkìwá o ọ̀rọ̀ láyé yóò rí bẹ́ẹ̀ o ìkọ́nà gbogbo wa o ẹ jẹ́ káwọn bá ṣe máa mọ wọ́n ṣe máa ṣètò òsìnkú ẹ̀ mi ò mọ̀ pé ìwọ náà fẹ́ pẹ̀lú ọ̀bọ jẹko. wo iye mi fẹ́ sọ sí ọ lẹ́sẹ̀ ọ̀wí kí ọmọ tilẹ̀kùn lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àjẹgbọ́kùn lórí ni o kí ló ń sọ kí ló ń sọ ara ara gbèrè àbí ìlú wo ló ti wá kí èèyàn mọ lọ́dọ̀ àwọn dúró sẹ́kọ̀ọ́ ní kàtìlẹ̀kùn èyí olórí burúkú tí ṣé èyí tó kú sìn ṣe kò bo ikú òbó láṣìírí. èyí ẹgbẹ́ ẹ̀ tó rìn lọ ó máa pé bóun ṣe kú gan ó wà òkè. Ah. ó ní ha ha ẹnu ẹ ẹ ọya ẹ máa lọ. àdéhùn sí àbí bàbá ń jàbí kákó bí kéèyàn kúkọ. ẹ bá kí n sọ̀rọ̀. ẹ jọ ẹ jọ àní ẹ tó wájú o bí bí ẹ bá bàrọ̀ ajé mi jẹ́ a lọ sòkú èèyàn á ti ti ṣọ́ọ̀bù èèyàn á ti ti ṣọ́ọ̀bù ó máa ṣòfò ètò òní lọ yẹn gan sì máa kú. yẹ kẹ́mu ó kan lẹ́nu ajá kélùbọ́ ó sì gbòdì lẹ́nu àparò mọ àwa ti ṣe. ẹ dúró ná ẹ jọ ṣé pé mi ò rí kọ́lá mọ́ hmm. kọ́lá ti lọ kọ́lá ti lọ kọ́lá ẹ wò àǹtí mi àǹtí mi ẹ ṣe sùúrù ẹ gbọ́ ẹ ṣe sùúrù Elédùmarè ní dẹbí irú ẹbí ayé ní bàjẹ́ sẹ́rí gbogbo ìyàjálù yìí ń ṣẹlẹ̀ gbogbo ẹ lọ́lọ́ ìfòpin sí ah! ẹ mọ̀ sunkún máa wò ìyàwó ló fi lẹ̀ yìí àwọn ọmọ ń bẹbẹ ọdún ìfún wa àtọ́jú wọn lágbọ́rọ̀ ọlọ́run ìyàwó mi wọn náà dú ah! yé wẹ kó mú báyìí. ó ah! o kó ẹ̀sùn kó dọ̀la ìyẹn ò ní kó dìde ńlẹ̀ ẹ jẹ́ ká gbà fọ̀ lọ́wọ́. ẹ ti ẹ̀ gbọ́ ẹ ti ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí wa yóò jẹ́ mi mọ́ o. Mm, mm gbogbo wa a gbọ́ ti kọ́lá gbogbo wa ló dá lójú pé kọ́lá kú ni dàpọ̀ ń tiẹ̀ eléyìí rìn lọ àrímọ́ mo kú ni bóun ni kò sẹ́ni onídàárí lójú nínú gbogbo wa ó fi ìyàwó lẹ́ o ó fọmọ lẹ́ èyí tí wọ́n ń ṣe mí kàyéfì jù bẹ́ẹ̀ èmi délé wọ́n tún lọ lè gbàjẹ́ ọlọ́pàá gbogbo bá dé wọn náà ni kó wá ṣáájú ogun ìtẹ̀mí ó ti yá. bàbá irú ọ̀rọ̀ lè tún sọ lẹ́nu yìí ọ̀rọ̀ wo lè ń sọ lẹ́nu yìí. màmá ní màmá tó ń ronú lọ́wọ́ tẹ̀tún sọ pé tógun bá dé wọn tún ní kẹyọ kan tó kù ìtúṣáájú ogun. ẹ mọ̀ sí pẹ̀ fún mi ẹ mọ̀ sí pẹ̀ fún mi gbogbo ẹ̀ ń jalúra wọn lásìkò tèmi kí ló ti fẹ́ kórìí mi orí. kò yẹ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kẹ́ tún wá gbọ́ tí dàpọ̀ tẹ̀ ń sọ gbogbo bíi tá à ń dé pátápátá wọ́n sọ pé dàpọ̀ sí ń bọ̀ àbá wa wọ́n ló ń bọ̀ àbá wa kó aṣọ kò sí lọ́rùn mi mọ́ bí mo ṣe wà yìí mo ti ta gbogbo ẹ̀tọ́ torí ti dàpọ̀ ni wọ́n lè ti fi mí lọ́kàn balẹ̀ lórí ẹ̀ kò lè sí tó ṣẹ̀yìn yín ẹ̀ tó wá dá yẹn lẹ́ǹbi irú bíbá yìí nísìn ṣẹ́ẹ̀dẹ̀ rí tẹ́ni tẹ́sọ́ pé ó lọ jọyàn lọ́pàá kò bá àṣẹ sọ́jà. àkọọ́lẹ̀ oníkolùkù ọwọ́ ọlọ́run ọba ló wà àdúrà ni ká máa fi tì í lẹ́yìn pé kó má ṣìṣe ṣe ti gbọ́ kó lè má pàdé àgbà kó lọ́nà ẹ̀jọ̀ gbọ́ ẹ má jọ asunkún ọlọ́run ọba ò ní jẹ́ ká rí burúkú mọ́ àdèmírà tẹ̀ ìkú mọ́ lágbára ọlọ́run. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí pátápátá ẹ ṣe gan àní rírú ẹ̀ mọ́ ẹ ṣeun gan-an ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan mo fẹ́ kẹ́ bá mi bá màá mi sọ̀rọ̀ ṣé ríṣẹ́ tí mò ń ṣe yìí iṣẹ́ ìlú ni kò dẹ̀ ṣe má ṣe ṣé bí mo ṣe wà yìí àkókò tó fún mi níbi iṣẹ́ ó ti pé mo dẹ̀ gbọ́dọ̀ padà sẹ́nu iṣẹ́ bí mo dẹ̀ ṣe wà yìí o Ṣàgámù lọ post mi lọ mo tiẹ̀ ti pẹ́ jù lè tí bá tiẹ̀ máa dúró rárá mo gbọ́dọ̀ kọ́kọ́ lọ síbi iṣẹ́ kí n lọ resume nà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi bá màá mi sọ̀rọ̀. agbára ọlọ́run mo sí ẹ̀gbọ́n mi ò lè ṣe fún yín gbogbo tó ń ṣe màá ṣe gbogbo ìlérí tó sọ pé wàá ṣe màá ṣe gbogbo. ọlẹ́jọ́ ṣe ọlẹ́jọ́ ṣe ó tẹ̀wọ́ náà máa tó sunkún máa tó sunkún máa. abẹ́rẹ́ rẹ tó sàkọjá sí. mo ní láti take up pace because àwọn boys wọ́n ti ń gbàbí jùlọ ẹjọ́ mẹ́ta. ó ti mọ wọn lára jù ibà lọ́ọ́ fi ṣọ̀nà sí ẹ wo a máa wá nǹkan ṣe sí ní ọ̀gá. ó sì gbé fún mi débi pé orí mi ò pé same to you okay now okay now mi ò fẹ́ gìtá ní ilé mi mọ́ ẹ kúrò. carry yourself comot by this place. mi ò fẹ́ gìtá ní ilé mi ó tún kù. comot. Hmm. ara ilé yóò yá o. bùdá mi. kí mo ṣe kí ni mo ṣe. ọ̀lẹ́ kò sẹ̀. bẹ́ẹ̀ni. mo dá ẹ mọ àbúrò mi kí ni mo wá ṣe ń bí mo lélẹ̀. kílẹ̀ kò ní sàn. làbákẹ́ ọmọ mi kẹ́.

ló tẹ́ tí rí mi gbẹ̀yìn ká tó pàdé ra wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. a ti kọjá ọdún mẹ́fà sẹ́yìn tá a ti ń wá yín kiri ah. kò dẹ̀ síbi tá a wá yín dé ah, a wá yín lẹ́dẹ̀ẹ́ máa wò ó bẹ́ẹ̀ ká máa dúpẹ́ fọlọ́run ah. kò tí ì ju bí oṣù mélòó kan ni IG court transfer mi wá sí ṣága nítorí àwọn ajigunjalè tó ti pọ̀ ń ṣàgámù sí àní pé wọ́n rí i pé mo wà active kan wọ́n ní kí wọ́n á tẹ́kọ̀ bá ń bí báyìí hmm. ni mo rí yín yẹn. ọdún mẹ́fà. Ah, hmm. ọlọ́wọ́ ṣe eh, tí ẹ gbọ́ náà kọ́lá ń kọ́. bùdá mi hmm. ọ̀rọ̀ ńlá lẹ bèrè yẹn. kí ló dé. bùdá kọ́lá ti kú kí ló ṣe. ẹ wọ́n sùn ni ìgbà tó máa jí wọ́n wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo orí fífọ́ orí fífọ́ kàdé tó mọ̀ bó ṣe kú nìyẹn. ọ̀ ah. ẹ̀ ń wá ṣe o. kí ló ń bá mi fọ́n kí wọn. Hmm, àmì. ẹ bùdá mi ẹ wò ẹ jẹ́ àgbàgbé gbogbo yẹn ẹ ṣàjà máa dúpẹ́ ṣe ti gbọ́ mi ìfẹ́ kẹ́rù kankan mọ́ ah. ẹ jẹ́ báyìí bu júùsì kẹ̀ kẹ́ṣà láti sinmi tó bá di ọ̀la ká máa lọ sílùú ṣàkóso mímọ àti dáàdi ò tí ì rí yín. Ah. torí mi ti dàbí mi tún sọ fún wọn pé mo ti rí yín o. ẹ á lọ. ẹ jẹ́ báyìí bu dírìkì. ṣe ṣé àbúrò mi ọlọ́run ló fẹ́. ọlọ́run ló mẹ́ni yóò dọ́bẹ̀ ẹ bàbá jẹ kábèrè lọ́wọ́ ọdẹ mọ́ mi ọmọ mi gíga ṣíṣí ní síbẹ̀ ká wáńdí wáńdí ó mẹ́gbàá yà lé. Ah, ah gbogbo yìí ṣe yìí èyí ọ pé bí nípa mi o. ẹ wò kò yé mi iye tá a mú lé mi lọ́wọ́ yìí mi mọ nǹkan tí máa fi rà mi mọ ohun tí máa fi rà o. wo ó dáa bọ́ọ̀ bá mọ̀ yọ ọmú rà ọlọ́ọ̀rẹ́ lélẹ́gẹ́dẹ́. nu yóò wá kọ̀ọ̀kan mọ́ báyìí. tánu báwo ni ọkọ ah, mi. Ah. ọ ṣe hàn. ẹ̀rà ó ní ọkọ. òkú ni àbáyé ẹni mi ò ajagunlágbà mi ò. àròmù ah, ah, ọmọ mẹ́gbà ju ọmọ mẹ́gbà wò ni àdàbí bẹ́ẹ̀ nílùú èrò bẹ́ẹ̀ nílùú èrò má lè gbé nínú ọgbẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ọ ṣe mo lọ bí rí lóòpọ̀ ọmọ mi lóòpọ̀ bóò lọ ṣe rí. iṣẹ́ mọ̀pọ̀ ti transfer mi lọ sí Ṣàgámù. ọ̀ ọ̀ sọ báwọn so ibi tó transfer mi lọ bí mo ti ń ṣiṣẹ́ mm. eh, ẹgbẹ́ bẹ́ẹ̀ kò jìnnà síbẹ̀ náà ni mo ti rí àwọn. tó ń ṣiṣẹ́ mẹ́ ni. irọ́ mm. in fact nígbà tí mo rí wọn ẹ̀wọ̀n eh, ọjọ́ bíi wèrè ọjọ́ bíi ta sínwín ṣe mọ̀ eh? ẹ ṣàjà dúpẹ́. ajagun ńlá o. tó yẹ pé bọ́ ṣe rí mi báyìí. Hmm. Ah. ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi rí mi. wèrè ìrànṣẹ́ nìran mi rí o ẹlẹ́dàá mi. èyí nítorí ẹ bẹ̀rẹ̀ o. lọ́mọdúpẹ́ o àwọ̀ títí ọlọ́ọ̀ṣọ́nù wọn láàárín ọ ah, àjàgúnlọ ọmọ ìṣeun arúgbó ọṣẹ bíbí ilé ọwọ́ àràǹgbọ́n àgọ́ ọṣẹun o. bàbá mi mami hmm, hmm, ẹ kú àtijọ́ hmm. ẹ̀ẹ́dẹ̀kú abiyamọ ní ṣíṣe ibi tó ṣẹlẹ̀ yìí kò tún ní ṣẹlẹ̀ mọ́ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an pé òní ọlọ́run fi ṣe gàrí tíra mi. ṣé mo dúpẹ́ làbàkẹ́ ṣé wọn kọ́ mi a máa lọ́ọ́rẹ́ wa máa bọ́ọ́rẹ́ ṣé. ẹ ẹ dùn ìyàwó mi àti tọ̀mí wa kọ́. kí ló béèrè yìí tó jẹ́ wípé ìyàwó ẹ̀ ló ń dá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sílẹ̀ òun ni kò síbi táàdé orúkọ ẹ̀ báyìí là ń bá ń bẹ̀ á lè tefetefe á lè débi pé kò fẹ́ lọ bàbá ẹ̀. wo ìyàwó ọ̀ lè fẹ ara ya mú kígbe kọ́ màlúù yọ màlúù nù aṣọ olóyà ah dànù ti kọ̀ báyìí ọmọ ọmọwọ rẹ àtìgbà oyún yóò fi inú lọ ó ti bí àtìgbà alẹ́ Ejuba ń lọ nígbà yóò ti kọ wo <laughs> mo bùgá rẹ báyìí ni wákàtí ló mú bá mi èmi náà ń yiri ọrùn mo bùgá rẹ ni o. dadi ẹ jọ ẹ máa yọ̀ǹda mi báyìí mo fẹ́ dọ́dọ̀ máa rìn mo fẹ́ lọ kí wọn. Ah, lọ́dọ̀ àǹtí mi ọ̀ ṣe jẹ́ ah, ẹ jẹ́ dọ́lọ̀ jẹ́ dọ́lọ̀ kẹ́mi náà yọjú sí wọn. wọ́n gbọ́dọ̀ gbọ́ ah. wọ́n gbọ́dọ̀ gbọ́ kọ́lọ̀ wa ti kú. wo gbogbo aráàlú ilé mọ̀ pé mo rọ́mọ mi. a sì yan bí o. wo ìyá táàdù. É, caramba! àti èmi dé èmi dé. balẹ̀ ni kirikiji gbagbó bókunbakun àwọn kọ̀ǹkọ̀sọ̀ wọn gbalẹ̀. wóò ẹlẹ́dàá kọ́lá o ẹlẹ́dàá dàpọ̀ ó yá mọ̀ ń pè yín kẹ́ ẹ jẹ́ mi ní wàràǹṣeṣà báwo bá pa wá wá jẹ́ níhòòhò àwo kì í pa wá ìjẹ́ àwòpawò àwòjáwò àkókò olúfẹ̀ ló ẹnu awo nìbà ẹnu awo làṣẹ ẹ jẹ́ mi níwò tèmi kẹ́sì onírẹ́yìn ayé igi ìgbàlẹ̀ nírẹ́yìn atọ́kùn ẹ̀ ọgbà mi ló ní kí n gbari ọwọ́ ìwọ Dàpọ̀ fún Kọ́lá ẹ̀fúùfù lẹ̀lẹ́ mo pè gbogbo ibi tẹ́ ẹ bá sùn sí ó yẹ jí ẹ jáwọ́ níhòòhò. ẹ káàbọ̀ hmm. ìyá àkọ́lá ẹ rí nǹkan hmm. ìṣẹ́ ló mú kọ́lá yìí. Hmm. dàpọ̀ lónìí mo fẹ́ gbari ọwọ́ rẹ mo gbà á fún kọ́lá ẹ̀yin irúmọlẹ̀ tẹ́ ń bẹnu afẹ́fẹ́ ó yẹ bá ń gbégbọ́ ọwọ́ rẹ̀ kọ́. dúró bẹ́ẹ̀ ẹ̀yin aláṣekù ó yẹ gbàtọwọ́ tiẹ̀ ẹ gbé e fún un. ó di tẹpọ́n. mo ọ̀ya sọ̀kalẹ̀ sọ́wọ́ rẹ̀. ire dé sọ́wọ́ ọmọ rẹ̀ kọ́lá. mo dúpẹ́ ṣeun bàbá. ire ti dé sọ́wọ́ rẹ̀. a máa rí yín bá so ti tán so ti tán àbótún kù lẹ́yìn. ọ̀yẹ́ paradà. ló bá tán. ẹ kú oríire owó dé owó dé. ẹ gbádùn yín ọmọ ogun ó wà yóò wá dúpẹ́ fún yín. ìṣẹ́ ti ń bẹ lára ọmọ yín ọ̀dà. lọ́mọ ṣé ẹ sá ti gbọn gbogbo ẹ̀ kú ó ti bá tán ẹ ṣeun ẹ ṣeun kọ́lá kú pọ̀ ah! kọ́lá kú gbogbo èèyàn ń béèrè pé kí ló ṣe kí ló ṣe kò sí tí mo lè sọ pé pàtó ń báyìí ló ṣe tó fi jáde láyé. irú ikú wo lọ pa. kò yé mi. pẹ̀lú ẹ̀mí gígùn tí ń bẹ lọ́rùn rẹ̀. ah ó tojú sí mi o. kí ló pọmọ yìí. ẹ̀yin aláwìroko aláwìrodò ọyẹ ẹ̀tají kẹ́ ẹ wá báwo ní gbólóhùn mo fẹ́ mọrú ikú tó pa Kọ́lá. mo wò réré ayé ń orí kékeré gúnugún gbogbo wọn ni á pa lórí mo wẹsẹ̀ òkè ń orí kékeré àkàlàmàgbò gbogbo wọn wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn mo wẹsẹ̀ ọ̀dàn ń orí jẹ̀jẹ̀ rú orí àpáta ń lódífá fún fágbàmíyè tí í ṣe àwọn lẹ́sẹ̀ òkè bọ́lọ́gìnní bá gòkè àjà ojú àkálẹ̀ akáko ọ̀yẹ̀là. Eh. ó tó òṣèṣe mọ iṣẹ́ yín lẹ́nu ìyá kọ́lá àwa la pa Kọ́lá. ah àwa. èmi yín ń lapá o. lémi pẹ̀lú yín ìpè tí mo sẹ́yìn pọ̀. ẹ bí mi léèrè pọ́ náà wo la fi pa. kí ló pa. ọmọ tí ẹ mẹ́jọ rẹ̀ wá tí ẹ pè ní dàpọ̀ tá a gbà á sì kí ọwọ́ rẹ̀ ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé ẹ̀mí kúkúrú ní ń bẹ lẹ́rùn ọmọ ńlá ṣe jogún ọlá fún un mo sì lọ́mọ yín ó gùn lẹ́mìí ìyún kọ́lá hmm. ṣe rí bá a ṣe gba àsìkí tí ń bẹ lọ́wọ́ dàpọ̀ ń ẹ̀mí kúkúrú tí ń bẹ lọ́rùn rẹ̀ ó tẹ̀lé ní ọ́n méjèèjì wọ́n jà mọ́rùn kọ́lá ikú rẹ̀ ni kọ́lá gbà kú bóun ṣe arìn sọnù yóò gùn lẹ́mìí bẹ́ẹ̀ ni ọwọ́ àlewò irú ewu wo ló tún wà ńbẹ̀ bàbá. ewu bẹ̀rẹ̀ o ẹ̀jẹ̀ yín kankan ò gbọ́dọ̀ fojú kan bó ṣe lè hùn kó pẹ́ láyé tó bí ẹ̀jẹ̀ yín kan bá fojú kan bí tó gbé ń ṣeré dèrèdè kiri ń gbogbo játijàti tí ń bẹ lórí rẹ̀ yóò bọ̀ sórí yín. Ah! ọlọ́run ò ní jẹ́ bàbá àbúrò ni ẹ má sọ nǹkan kan mọ́ àwọn ọ̀ṣọ́ àní ẹ má sọ nǹkan kan mọ́ ṣe pé ẹ má sọ nǹkan kan. torí ọlọ́run màmá torí ọlọ́run èèyàn mà dá o. imú mọ̀ níka o kò jẹ́ agbóhùn àṣebí rárá rárá. màmá ìtẹ̀sí yìí kò dáa bí mo ṣe mú rẹ́ bí ìyá mi tí ẹ pé ti bá ń bọ̀ nǹkan tí mo ra wà fún yín gan ojú tàwọn òbí mi lọ tí mo ń ṣe fẹ́ bí tí mo ń ṣe fara kò yẹ kó lè tó yìí màmá. ọgọ gbọ ọgọ gbọ gbọ. èmi ni. má mi ò lè sọ fún mi má mi mo kìlọ̀ fún mi tó. mo sọ fún mi kí wọ́n gbọ́rọ̀ sí bọ̀dà kan rẹ̀. mo ní ọ̀rọ̀ tó ń sọ nípa bọ̀dà dàpọ̀ mo ní lọ́lọ́ pa sí i. ṣé tó bá yẹ pé bọ̀dà dàpọ̀ ò fẹ́ gbà wọn sọ́dọ̀ ni tí wọ́n máa fi fóònù lé wọn kiri ni. má mi ò olùgbàrè olùgbàrè ọgbẹrẹ ìyá lọ́dọ̀ mi ọgbẹrẹ ìyá ẹlẹ́gàn. báwo kò kún tèmi. èmi eh. dé <laughs> èmi lọ́jọ́ ayọ̀. ǹjẹ́ ọmọ. èèní kúrò hmm. ọtí èbó rè é eh. orí jẹ́rìjẹ́rì lẹ́nu. Hmm. ó yàtọ̀ sí tí wọ́n tà ní yẹn kúrò. kí èmi tó mú rárá hmm. a dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ fún ìdí tó pọ̀ lákọ̀ọ́kọ́ fún àpéjọpọ̀ wa yìí ẹ̀kejì pé ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ pé ìyàwó mi ó ti àwọn òbí mi pẹ̀lú èmi àtọmọ níbí ilé ni a dúpẹ́ fọlọ́run ọlọ́run ṣe àdẹ̀tọ́ wa dúpẹ́ pé ohun tí a rò pé ìyàwó mi ṣe ọlọ́run fi ṣe sábàbí ni kí irú ìjókòó yìí lè ṣẹlẹ̀ lónìí àdẹ̀dúpẹ́ pé gbogbo oore tọ́lọ́run tí a rò pé ọlọ́run mú lọ ó ti padà lọ́dọ̀ ọlọ́run ó bá mi ṣe màá fẹ́ kí o foríjì mi àtàwọn òbí mi torí bó ṣe ń dúró tì mí kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run á dúró tì wọ́n náà hmm. abiyamọ ló ń ṣe àwọn méjèèjì kò sẹ́ni tó máa ṣe tí ò ní tara bẹ́ẹ̀ tó nítorí ọlọ́run máa fẹ́ kó dáríjì wá. wo wá yà ọ̀ jèrè tí èyí ní bàjẹ́ wo àyàfi kọ́ dáríjì mi o kọ́ hàn dáríjì ọkọ ẹ̀ o bó ṣe yẹ ká ṣe là á ṣeun bóbi ṣe é ṣe là á ṣeun ara ọmọ ló tara àmọ́ kọ́ dáríjì á sọ̀rí nígbà yọ ti á padà sílé ra báyìí ilé á ti tòrò ilé ọ̀ ìdí dàrú mọ́ ọgbọ́n hmm, ọ̀rọ̀ àjòkó ọ̀fẹ̀yìntì ọ̀jẹ̀wọ̀n ọmọ ee sẹ́ni yé lé ọ nídìí ẹrù ẹ. <laughs> mo fi ọlọ́run bá bẹ̀ mama tààrọ̀ wà èmi o ara ló ta mí o ara bíi amọ ló ta mí kò dẹ̀ sí ẹni tó máa ṣe tí ò ní ṣe ju bí n ṣe ṣe yìí lọ o mo ṣàwà bẹ́ẹ̀ má ro gbogbo tàtẹ̀yìnwá foríjì mi ṣùgbọ́n ní agbára ọlọ́run o máa fẹ̀yìntì báyìí o máa jẹ́ wọn wọn. àmín àmín. ò ní rí wàhálà gbéni nídìí ò ní gbé ẹni ìdílé ọkọ ẹ wà á bí bèjì wà á bí bẹ̀ta fún mi. <laughs> ẹ ṣe gan ni màá mm. ẹ ṣe dádì mi. Mm. Mm. màámi mo dúpẹ́ lọ́wọ́ ìlú ẹ̀ ṣe. <sighs> ọpẹ́ mà ní tèmi o èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá wọ̀rẹ́ bàbá. Mm. ẹ wá wo ṣẹ́ bàbá láyé mi èmi mà lọ lọ́pẹ́ o. ó máa dúpẹ́ kan lè ayé. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ayé ẹ má gbàre ọwọ́ mi o ẹ má fi ìkúnlẹ̀ gbàre ọwọ́ mi ẹ má fọ yàyà gbàre ọwọ́ mi o. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ayé ẹ má gbàre ọwọ́ mi. ṣe ibẹ̀ ṣe ń wù mí èèyàn méjì péré ló ìkọlù bíbà yìí látàárọ̀ ní ìlówó tí mo lè fún yín. Ah. bọ́dá bọ́dá. bọ́dá ẹ dákun ẹ̀bùn mi ṣe ń wá ni. ayọ̀ ọmọ mi ó ta o màmá ayọmọ yín wà wájú ah, ah, ah, wàhálà yìí pọ̀ lójoojúmọ́ ṣá. bọ̀ àǹtí ẹwúrú ìyá tó dàgbà tí ń tọrọ owó yìí ṣé kò bímọ ni. ẹ mọ ìyá yẹn. mi ò mọ. ìyá kọ́lá tó kún jọ sí. ah ah tágbógun rẹ̀ wá látẹ̀kọ́. bẹ́ẹ̀ ni ṣẹbẹ̀ ṣé wò ìyá yẹn èèyàn burúkú gbáà ni iye owó ọmọ àbúrò ẹ̀ ó gbé fọmọ tiẹ̀ bọ́dà ń <laughs> tẹ̀mí o èèyàn lè fi kúnlẹ̀ gbára ọwọ́ tèmi o. èèyàn lè ah. fọyàyà gbárí ọwọ́ tèmi náà. a ah, kúkú ní dààmú. bá hmm. a pe nọ́mbà yẹn. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ayé ẹ má gbàre ọwọ́ mi o ẹ má fi kúnlẹ̀ gbàre ọwọ́ mi ẹ má fọyàyà gbàre ọwọ́ mi o. ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ayé ẹ má gbàre ọwọ́ mi o.